وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدا قسم الله فكما أسيا من ولياتي أدسيا يفني أطلقا أو تريكا في جلد الله كما مبالغ محمد كما مبالغ على جيره أو صحابه àti gbogbo alẹ́ ní èyàn ló ti ọlọ́run ọba ọlọ́run ọba sùhánà wa tààlà ó dá wa ní akọ ó dá wa lábo ó sì ṣe wá lóríṣiríṣi èèyàn nínú àwọn èèyàn yìí ó sọ àwọn kan ní àyànfẹ́ rẹ̀ olólùfẹ́ rẹ̀ tí wọ́n fẹ́ràn ọlọ́run tí ọlọ́run ọba sùhánà wa tààlà tí wọ́n náà fẹ́ràn wọn àwọn àlejò ní àwòrán ìyá ọlọ́run àwọn ẹni ọlọ́run bákan náà àwọn kan wà ẹni èṣù ni wọ́n yẹ pé wọ́n fẹ́ràn èṣù èṣù náà fẹ́ràn wọn gbogbo àwọn ẹ̀dá náà la mọ̀ eléyìí torí pé ọlọ́run bá sọ̀rọ̀ náà ó ṣàlàyé rẹ̀ fún wa nínú al-Qur'an al-Karim ọlọ́ni ala inna awliya Allah la khawfun alayhim wa la hum yahzanun ẹ̀gbọ́n àwọn olólùfẹ́ ọlọ́run. àwọn àyò ọlọ́run àwọn ẹni ọlọ́run làkà òfin alẹ́ ìdè wọn eh, ní bẹ̀rù ẹ̀rù kíkọ̀ ní jẹ́ tiwọn ọlọ́run fún wọn lọ́kàbalẹ̀ wàhálà òun yà bànú bákan náà ní ìbànújẹ́ láyé àti lọ́jọ́ ògbéni alìkìyàmù torí pé wọ́n gbà pàfọ́ wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run ọlọ́run náà sì nífẹ̀ẹ́ wọn bọ́lá tó ajẹ́ ká mọ̀ pé àwọn ẹni òun wà tó nífẹ̀ẹ́ bákan náà ká àwọn èèyàn èṣù náà wà ẹni èṣù ọlọ́ba sọ́nà ọ̀tàlá ó ní àlẹ́bí iná àmọ́nù olùkọ́ tìlú náà fi tẹ̀lé ìlélá àwọn olùgbàgbọ́ òdodo wọn máa jà sójú ọ̀nà tọ́lọ́ wọn máa gbèsè ọlọ́ọ̀ lálùgẹ <coughs> wọn máa fi ẹ̀mí wọn lẹ̀ dúkìá wọn lẹ̀ fún tọ́lọ́ wọn bá wàlẹ́bí iná káfàrú olùkọ́ tìlú náà fi tẹ̀lé ìlẹ̀ tọ̀hún ẹni àwọn máa jà sójú ọ̀nà burúkú ojú ọ̀nà ẹbọ wọ́n máa ṣe fitafita síbẹ̀ wọ́n máa náwó wọ́n máa nára wọn síbẹ̀ ọ̀nà àkọ́ọ̀tì lọ áwòlẹ́yà àṣà ìtàn ẹ wọn ẹni èṣù ẹ wọn jà wọn nínú àyà yìí ọlọ́run jẹ́ kí a mọ̀ pé èṣù náà láwọn ẹni tiẹ̀ àwọn ẹ̀dá náà ti mẹ́lẹ̀ ìyẹn ló fà tẹ́ àmọ̀ràn tá a mọ̀ pèlè ní ọlọ́run nínú wa ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìyẹn náà ní òde ní ọlọ́run ọba mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìyẹn ní òde ní èṣù mọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà fẹ́ dáadáa ó fẹ́ fẹ́ òun lẹ́ni ọlọ́run ń mọ rẹ̀ bẹ́ẹ̀ àbí kí àwọn èèyàn náà ká máa pè bẹ́ẹ̀ kò sẹ́ni tó fẹ́ ká ó lè wà nínú àwọn ẹni èṣù kó mọ̀ pé àlẹ́ ni ọlọ́run ó lè rẹ́ ní èṣù kó mọ̀ pé lẹ́ni ọlọ́run gẹ́gẹ́ bó ti gbalẹ̀ láwùjọ wa kán táwọn ẹgbọ́n lágbọ́já ni wòlíì tàmọ̀dọ́nu wòlíì kódà mi táwọn èèyàn padé wọ́n padé fi wípé ní ẹni tó jẹ́ kèfèrí tí ò tiẹ̀ gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó jẹ́ kọrin yó abẹ́rẹ́ tó jẹ́ bọ́gìbọ̀pẹ̀ tó bá ṣe nǹkan kan sí kejì lójú àwọn èèyàn ẹni ó ti di wòlíì wòlíì lòun náà lóòótọ́ tí kò pamọ́ sí wa ni pé àwọn ẹni ọlọ́run bá wà ṣùgbọ́n àwọn ẹ̀ka wá ní eléyìí ló yẹ kí ẹnìkanukú wá gbìyànjú ká mọ̀ ká mọ̀ bá a pẹ́ ní èṣù lẹ́ni ọlọ́run bákan náà kí ẹnìkanukú wá náà gbìyànjú iṣẹ́ bá a ṣe tọ́lọ̀ fi ròyìn àwọn ẹni rẹ̀ bá a ló wà mẹ́ ká lè bá a mọ́ ká lè bá a ṣe ọlọ́run bá sọ́nà wa tààlà nínú àyà tí a kà oní àlà iná àwòlíyá Allah ọlọ́run àwọn ẹni ọlọ́run àwọn àyànfẹ́ ọlọ́run ìdè wọn ní wọn ní wọn yà àgbàdo náà sì ní àwọn náà àwọn náà làwọn tí bá kakaanu ya sapuru tẹsi jẹni ti o fayọ ọlọ ninu oroyin taari lẹni ẹni ti o jẹni ọlọ o lẹni ali iman o gbọdọ nigbagbọ tọlọ o gbọdọ jẹni ẹbọ o gbọdọ jẹni ìṣẹbọ tọlọ ìgbàgbọ rẹ titọlọ o gbọdọ lagbara yẹlẹ arinu àwọn afẹsẹ o ni kulu múmi tẹfẹ kulu múmi ni wàlí gbogbo múmi ni wàlí. gbogbo mùmí nílẹ̀ ni ọlọ́run bí mọ́ni ẹ bá ṣe mọ náà nìjẹ́ ni ọlọ́run ẹ lóò tẹ̀lé ni ìmọ̀ni tó lè kórókó ìyẹn fi jẹ́ ni ọlọ́run eléwọ̀n bí a pé ní àlèrí ẹni ọlọ́run nínú àyẹ̀wò bí àtìlérí nù nàtọ́ra àlèrí nù ju àlèrí nù kọ́ni yó àtìlérí bí bọ́bí bọ́pẹ́ torí báwo ẹ̀yẹ ìṣẹ́ ni ọlọ́run ìtọ́lọ́wà tó ní ọ̀tá ẹni tí ó jẹ́ wà ní ìròyìn àgbọ́tà kan lára rẹ̀ ni pé yóò ní gbàgbọ́ sọ́lọ́wọ́ ọba àlèkè ọlá gbogbo sọ́lọ́ ni a ní gbàgbọ́ sí ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ká ní gbàgbọ́ sọ́lọ́ ká ní gbàgbọ́ sáwọn mọ̀lẹ́kà ọlọ́ àti gbogbo sọ́lọ́ ọba dá ní àwọn ẹ̀dá nínú àwọn ànẹ́bí ọlọ́run àgọ̀rọ̀ nígbàgbọ́ sí wọn gbogbo sọ́lọ́ ní ká mọ̀ṣe kò ní ó pera rẹ̀ mùsùlùmí ṣùgbọ́n ìgbàgbọ́ rẹ̀ ò dúró kò lè jẹ́ ẹni ọlọ́run ọlọ́ni alẹ́mínà ámánù ìròyìn àkọ́kọ́ bá ẹni tí ó jẹ́ ni ọlọ́ni yóò ní gbàgbọ́ tó yẹ kórókó pàkálò yàtàkù bákan náà yóò ti jẹ́ ní fáyà ọlọ́ bìfẹ́ ìlú àmọ̀rọ̀ yóò mọ̀ sí gbogbo ohun tọ́lọ̀ ń bá ní ká ṣe níṣẹ́ kò ní fi lẹ̀ wàtárì kìlìmọ̀ nìyí ya gbogbo tọ́lọ̀ ń bá òfẹ́ bí ẹbọ ṣíṣe bí ìsìná bí tẹ́tẹ́ bí irọ́ bí kí wọ́n jẹ́ rìbá àti gbogbo nǹkan báyìí yóò fi lẹ̀ ẹni tó jẹ́ ní ọlọ́run bá lò ìyẹn lọ́rọ̀ bá sọ̀rọ̀ lọ́wọ́ bá ńlá ní sọ̀kan aláyé nínú alukur'an ọlọ́niyá ayé àná ẹ̀yin ẹ̀dá ẹ̀yin ẹ̀dá ọmọnìyàn iná kọlàkùnà kọmi sákàrin wà ó ń ta adáyé lákọ́. adáyélábó wàjà alẹ́kùn ṣùgbọ́n àwàkọ̀bá ìlàlẹ́ta àárọ̀kù adáyé ìran ìran ìdílé ìdílé tó yàtọ̀ síra wọn lẹ́ta àárọ̀kù kẹ́lẹ́bà dára ìmọ̀ ni tọ́ba lé rẹ̀ ọ̀pẹ lédè mi ni aráàlú mi rè kẹ́lẹ́bà dára ìmọ̀ náà lẹ́ fi yàtọ̀ síra inna akramakum inda ṣùgbẹ́ni tọ́lọ́run pẹ́lẹ́ tó jẹ́ lọ́dọ̀ ọlọ́ nínú ẹ̀yìn ẹ̀dá kìí ṣe pẹ́lú kẹlọ́wà ará ìlú báyìí ni àbírẹ̀ báyìí ni àbélédè báyìí rárá àbáláwọ̀ báyìí òǹkọ́ o ọlọ́ni iná akọ̀rọ̀ ọmọkùnrin àyíká wáyé àtẹ̀kọ́ ọkùnrin ẹni tí ó máa jẹ́ ni àpẹ́lẹ́ lọ́dọ̀ ọlọ́ tọ́lọ́ ọ̀nà tọ́lọ́ ń kà àtìfáyọ̀ ọlọ́run àwọn nǹkan yìí nìkan gbòógì tí èèyàn fi ń dẹni ọlọ́run gbogbo ẹnikẹ́ni tí ò bá nígbàgbọ́ sọ́lọ́run tí ń fọgbọ́ ọlọ́run bá yá tí ń ṣe lọ lórílẹ̀ tó wá ń fọ́ sọ̀yà báwọn èèyàn lóde pé wòlíì lòun òpùrọ́ ni ẹtí òpónà wa gbọ́ tí ò gbà ń tọ́lọ̀ ń fi rán àlẹ́lu Muhammad gbọ́ tí ń ṣe nǹkan mí tó mú lánàá mí tí ń ṣe lànà tàbẹ́bì tó wá pẹ́ra ẹ̀ ní wòlíì òpùrọ́ ni ìsáàlì lára ẹ̀ òun náà ni pé yóò ní gbàgbọ́ yóò sì ní ìtàmùtí àtẹ́kọ̀wá yóò ní ìpáyọ̀ ọlọ́run ó lè jẹ́ àfa ó lè jẹ́ àfa ẹ̀sìn torí àfa tó bá dúró dédé ìyára tètè dẹni ọlọ́run ó súnmọ́ ọlọ́ni innama yakhsha Allaha min ibadihi al-ulama àwọn tó páyọ̀ ọlọ́run bá jù nínú àwọn ẹ̀dá náà làwọn àfa ẹ̀sìn kí ló dé tó fi yára sí wọn torí pé báńsì gbọ́ náà bá gbọ́ àwọn náà mọ̀ jù ìtọ́lọ̀ ń fẹ́ àwọn náà dà mọ̀ ìtọ́lọ̀ ń fẹ́ àwọn náà dà mọ̀ lọ́wọ́ bàbá àfa bá dúró déédéé tó kò fún náà bá mọ́ ó yára dẹni ọlọ́run bákan náà ó lè jẹ́ olówó ẹ̀yin olówó ẹ̀yin ẹ̀sẹ̀ni ọlọ́run tí ẹ bá jẹ́ olówó tó kò fún náà bá mọ́ tó nígbàgbọ́ tó báyọ̀ ọlọ́run ó lè jẹ́ ẹni ọlọ́run ó lè jẹ́ tálíkà tó ń tálíkà ọ̀rọ̀ sọ́nà sọ pé ní àìmọye أكبر أشعب مدفوع على الأبواب لو أقسم على الله لأبر أن أمي يتي يكبر تيو كلي يجكك يكبر تبعد بتلو yóò pé wọ ọlọ́run bá fún ìyẹn pé ìjẹni ọlọ́run kò mọ lórí ìran kan pé ìran àfáà ló gbọ́dọ̀ jẹ́ kò mọ lórí pé olówó ló gbọ́dọ̀ jẹ́ ó lè olówó ó lè tálíkà ó lè jẹ́ oníṣẹ́ ìta nídìí ni pé bóò la ṣe báyọ̀ ọlọ́wọ́ bá sí bóò la ṣe nígbàgbọ́ sí. àmì ẹlòmíì tó yẹ pé dèdè tó mọ̀ sí bísẹ̀sì ó ju bàbá mi lọ ó sì báyọ̀ ọlọ́wọ́ bá jù lọ. ó yẹ kó ní wà ní ìlọ́dọ̀ ọlọ́run ẹ̀rí ó lè jó níṣòwò ìta nídìí ni pé tó sáà nípa ayọ̀ ọlọ́run bákan náà ṣé ogun ọlọ́wọ́ bá gbọ́ mo ti kó gbàgbọ́ àwọn nǹkan wọ̀nyí láàfin mọ ẹni tí ó jẹ olùpáyà ọlọ ọlọ́ni in awliya'uhu illa al na walakinna akthara la ya'lamun ọlọ́run láwọn àyẹ̀fẹ́ tọ́lọ́ tó wà ní lọ́dọ̀ ọlọ́run kò sẹ́ni kẹ́tí ń jẹ́ ní ju illa al àwọn olùpáyà bá lọ gbọ́pọ̀lọpọ̀ ìyẹn ní pé ó ó ń tàpá ẹni tí ó jẹ́ ní ọlọ́run òun náà lẹ́ni tó ní ìpáyà ọlọ́run bá bákan náà nínú báfìmẹ̀ ní ọlọ́run kò ní ẹni pé yóò dún nímọ̀ ìjọsìn ọlọ́run bá kò ní fìjọ ṣeré yóò sì mọ ìjọsìn fọlọ́run fọlọ́run ti fi ránẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam kẹ́bùtì wa ló hadith al-Qudsi tí Abu Hurairah gbà wá ọlọ́dẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ọba àlejò ọlọ́sọ̀rọ̀ ìkéyìí mọ̀ ní àádà ní ìwà ní ẹnikẹ́ni tí bá ń bá wà níyù ní sọ̀tá yẹ pé àyànfẹ́ èmi ọlọ́run olólùfẹ́ èmi ọlọ́run ẹni tó bá ń bá sọ̀tá fàkọ̀dé àzántúhù bilhar níbi ìrìwáyà mi fàkọ̀dé àzántúhù bilmuharoba yẹ pé èmi gẹ́wò bá wọ̀ yájà ẹni tí bá èèyàn tèmi ẹni tèmi sọ̀tá èmi ọlọ́run ní gbogbo tì torí pé àyànfẹ́ ọlọ́run ẹni tọ́lọ́run nífẹ̀ẹ́ kẹ́nìkan wa máa gbógun tìrú ẹni bẹ́ẹ̀ ọlọ́run lè nìkan ní ìbàdà ọlọ́run wa sọ nínú hadith yìí tiwájú pé wàlá yàtọ̀ àbù wàlá yàtọ̀ àbùdí yàtọ̀ kọ́ńtàbù ilé ìyá afọ́n màmá takọ́rọ́bà ilé ìyá àbùdí bìṣẹ́ ìn àhábà ilé ìyá ní mọ̀tàrọ́tù àlẹ́ ọlọ́run ní ọmọ ẹ̀dá ènìyàn ní sí nǹkan súnmọ́ mi tí mo nífẹ̀ẹ́ tó kó jẹ́ nǹkan tí mo ti lọ́rùn ẹ̀yẹ̀ fún un irun bá fi mọ wà níyọ lọ́rẹ̀ nǹkan tó lọ ń ṣe lọ́rẹ̀ yẹn yóò kà fún ṣùgbọ́n àyè kan lẹ́ni wọ́n lè fi irun lé ẹni láwọn òkírun mọ́ ṣùgbọ́n wòlíì sì lòun àbíkẹ́ lómi ìdún ní mọ́tẹ́fílà ọ̀lẹ́ ní àyọ̀ ṣe tààjúdù kan ní ẹ̀yẹ sẹ́kẹ̀ fún wa ní ìyẹn ní ó dún ní mọ́ ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ yẹn yóò ká fún zaka tọ́lọ̀ lọ́rẹ̀ yóò ká fún gbogbo tọ́lọ̀ lọ́rẹ̀ kò ní fi jáfara àwọn oníbídíà àwọn aládàádálẹ̀ náà máa ń fi ojú kéré ọ̀rẹ́ yẹn tọ́lọ̀ yẹn fún ẹ iṣẹ́ wa rẹ̀ ẹ̀rẹ́ ń fáwí ó ká kò ní jó já ṣùgbọ́n ẹbí pé yẹlẹ́ wọn ní hadith mi awo awọ́lu máa yọ hasabu bíi ilà abdi yawm al-qiyamah as-sala. ìtọ́lọ̀ kọ́kọ́ tètè rò lórí ẹ̀dá lọ́jọ́ péjì àlùkìyàmà ọ̀nà ìrù irú irú ọ̀nà yẹn. àdébí tí ó bá ti pé tó ṣe dáadáa fàkọ̀dé afúláhà wà àǹjàha ó ti làwọn àjọ lọ́wọ́ ti yege ṣùgbọ́n tó kó wá kù díẹ̀ káàtó ẹni fẹ́rù mi ní náfìlà ti máa ń ṣe ọ̀nà yẹn lọ́wọ́ kọ́kọ́ wò á gbọ́dọ̀ fi nǹkan ọdún mi ò ní fi kẹ̀kẹ́ súnmọ́ mi tótó tí mo nífẹ̀ẹ́ sí tótó tí mo ṣe lọ́nà yẹn fún wàlá yazalu abudi yataqarrabu ilayya bin nawafil ẹrú mi wà ní pamọ́ lórí ọ̀nà yẹn nìkan yóò wá tó máa fi nẹ́fìlà fún ẹjọ́ jẹ ẹni ọlọ́rin o àtọ̀rẹ́ yẹn àti nẹ́fìlà ni mo ṣe papọ̀ irun ọ̀rẹ́ yẹn irun nẹ́fìlà bàtẹ́ ní ìṣẹ̀mú wa ló lè ṣe àwọn ọ̀rẹ́ yẹn àwọn nẹ́fìlà ẹni tó bá lówó ó yọ sàkátó jọ ọ̀rẹ́ yẹn ó tún ṣe sọ́dákọ̀ ájì àkọ́kọ́ ó kọ́ lọ ó tún wá mọ́ lọ yìí tó jẹ́ nọ́fìlà fún tọ́lọ́mọba ti nírọ̀rùn fún ọlọ́ọ̀ni tẹ́lù mi bá wá ń ṣe ọ̀rọ̀ ẹ̀yàn tí ń fi nọ́fìlà fún báyìí ẹ̀rí ápá ọ̀hìn báwò bí bá ń ṣe lọ́wọ́ yóò wá padà dùn lólùfẹ́ mi kí nífẹ̀ẹ́ fẹ́ẹ́ àbábùkù tí bá ti wá nífẹ̀ẹ́ rẹ̀ kóńtò sámù áhùn alẹ́ mi yẹn ti máa kọ̀wé yóò wá di etí rẹ̀ tí fi ń gbọ́rọ̀ ìyẹn pé tèmi nìkan yóò máa gbọ́ tọ́lọ́ọ̀ni máa wọlé sí i. Wa òun lẹ́ni rí ó di ojú rẹ̀ tó mọ̀ sí rí yẹn pé tèmi nìkan yóò lè máa wò wàrígbìlá òun ha bákan náà ó di ẹsẹ̀ rẹ̀ tí ó fi ṣe kí ni fi rìn ha ó sì di ọwọ́ rẹ̀ títí mú nǹkan nǹkan tó lọ́wọ́ bá fẹ́ nìkan ní wàá mọ̀ ó ti dà ọlọ́run bá ẹgbẹ́ tí ó di

irun jẹmọ́ tó jọ́nà yẹn kò wá àádọ́ ti gbàgbá ẹ̀sìn ya wòlíì ẹni tí ó jẹ́ wà ní òní sí nǹkan tó jọ́nà yẹn lẹ̀ fún yóò dún ní mọ́ọ̀rọ̀ yẹn kò ní fi nẹ́sìn àkéré irú àmì lágbọ̀n ọmọ ẹni ọlọ́run ìyẹn ló máa fi ẹ pé ní kò tẹ́tẹ́ kéèyàn lé bẹ́ẹ̀ nìyẹn kéésòye ṣé ìwé àdàgbà yẹn bá ti ṣe débi kan o tó bá pa akẹ́kẹ́ oníwà ni wọ̀lí rárá tí tó lọ ń ṣe lọ́nà yẹn fún wa àti tó ṣe ní àwọn mùsàbá tí tó lọ ń fẹ́ tó fi ránà bí ìtààmù ẹ̀ṣẹ̀ táàbì dẹni ọlọ́nà kẹ̀sẹ̀ pété kọ̀ọ̀tọ̀ kẹ́ńtà bá ti fún ọ ní kẹ́kẹ́ ẹ̀rí tí èdè tó lọ fi ránà bí àti tó bá fún ọ ní kẹ́sì kan àbáwẹ̀ kan tó yàtọ̀ tó lọ fi ránà bí lọ́wọ́ àdẹni ọlọ́run rárá o ọlọ́run ní tí mo ṣe lọ́nà yẹn fún ẹ náà lọ́ àwọn nǹkan tó jẹ́ náà wàá fi lùtánẹ́bí ṣe tó jẹ́ náà amustahabat amandubat ọmọ ṣe tó jẹ́ àwẹ̀ ni tó jẹ́ àdúrà ni ìka kùránì ni ẹ̀rí ìyẹnàfílàlẹ̀ ni ìdí wàá ti tó wàá fi jẹni ọlọ́run kò sí ẹ̀kan níyànà ọ̀tọ̀ náà ní kéèyàn kan fi nǹkan tí ò sí inú ẹ̀ tẹ̀sán wá lórúkọ pé yàrá ti ni wàá di wòlíì tó bá ti ṣe kéèkan ọ̀ọ́dẹni ọlọ́run tí ẹ bá ṣe yún ẹ̀yẹ́pẹ́ ni èṣù ọlọ́ni alùnà bí kú aláàmà tànẹ́sà bí ìṣẹ̀yà àfihàn tànẹ́sà aláàkúlù àfáàkìn àfihàn tùlìkú na sámú wà àkàrò fún kàbìrò ọlọ́ni ẹjẹ́ ń pín nírò àwọn tí sùnmọ́ wá ń bá àwọn àwọn òkúrọ̀ ẹlẹ́ṣẹ̀ tó ẹ̀kọ́ náà ti dé sùn múlẹ̀ ìsúnú mọ̀ sọ́wọ́ kẹ́ ẹ máa ń ṣe nǹkan báyìí tí ó yàtọ̀ sọ́lọ́ ẹ tilẹ̀ fún mọ́rí ẹni èṣù lèyìn ó dì bàbá àǹtẹ̀tì mọ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ wípé a ní àwọn ẹni ọlọ́run bá wà àwọn ẹni èṣù náà sì wà èṣù náà sì máa náà tẹ̀sán àwọn ẹni tiẹ̀ fàyínà ṣàyàfi làyò owó náà ìlà àwòrìyá ìdí ni yóò jáde lóòkùn àwọn ẹni èṣù náà máa ránṣẹ́ báwọn ẹni ẹtí wọn olè lóòrí lójú oorun bẹ́ẹ̀ nìkan sọ fún ọmọ ẹsẹ̀ báyìí tí ó yàtọ̀ sí tọ́lọ̀ fi láàrin bì olè ní kò mọ́ báyìí mọ ẹni èsì nírú ẹni bá ọlọ́ni ṣètọ́nù ọmọ ẹrẹ́tẹ́ táwọn ẹni tiẹ̀ náà lílù jà àdìlúkùn ọmọ ọmọ nǹkan tí ó ti ní ẹ̀sìn wá láti wọn fi takò sí fàyín àbáṣọ mọ́hùn tẹ bá tẹ̀lé wọn kò fún tẹ bá tẹ̀lé wọn ti ń bí wọn dẹni ọlọ́run ìtúwà ń tẹ́ náà yóò parí ọlọ́run ọba nínú títí máa ń sọ̀yẹ̀ di ẹni ọlọ́run olè ní ìbá sunnati rasulillahi sallallahu alaihi wasallam kí ẹ tẹ̀lé súnà nígbà àwọn ọ̀sánlá gbogbo oníbídíà gbogbo wo ṣe polongo ara rẹ̀ fún yẹn tó ṣe àwọn ẹni ọlọ́run àgbégbà lọ́wọ́ ẹ̀ torí pé ìjẹ́ni ọlọ́run ibi tó ti bẹ̀rẹ̀ lórí àwọn ànẹ́bí ọlọ́run àwọn làyẹ̀bí ọlọ́run àwọn ẹni mú dé ìtọ́lọ́run rẹ́ fáyé ìlànà wọn lọ́lọ́run

kò ní jẹ́ wàlí kò ní jẹ́ ẹni ọlọ́run ọba torí pé kọ̀ǹdíṣẹ̀ tó ọlọ́run ọba sánú àtàlá tóró mẹ́lẹ̀ tí ó jẹ́ ní tiẹ̀ náà ní pé kó tẹ̀lé àdẹ́rì ikú tuntun ìbúnà wá fẹ́ pé lóòótọ́ lẹ́ẹ̀fẹ́ nífẹ̀ẹ́ ọlọ́run lẹ́ẹ̀nífẹ̀ẹ́ ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń pàtó mọ́ra rẹ̀ rú ni ẹ wàyẹ tìrì lákùn tó lóhùn bàkùn bákan náà yóò àforí ẹ̀ṣẹ̀ yóò fi dìyìn bákan náà lóhùn bàkùn àwọn àtàlà ìsọlá yẹn tó àmọ́ yóò ti ẹlá àwọn rọtóòlù ẹnikẹ́ni tó bá tẹ̀lé Ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء أنتم تلون أتجيشير فأولئك مع الذين alihamdulilayi aleyhi yóò wà nínú àwọn ẹni ọlọ́tọ́lọ́ ti yọnu sí tọ́lọ́ ń ṣèdẹ̀ra fún nílẹ̀ nàìjíríà yóò wá pẹ̀lú àwọn ànẹ́bí ọlọ́ àwọn tó jẹ́ wà níyì ọlọ́ọ̀dún nínú àwọn ànẹ́bí ọlọ́ ọlọ́wọ́lẹ́ tó bá lọ tẹ̀lé ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ tí ò ya pa ànẹ́bí òun yóò wá pẹ̀lú wọn. wàṣọdá wàṣídìkín àtàwọn ẹni àwọn ẹni tó gbà torí pé ọtí ìlànà tó dáa ọtí tẹ̀lé ànábì wọn ló wà pẹ̀lú wọn. wà á ṣọ àdá àfẹ́fẹ́ sán dídí tọ́lọ́run ẹ̀ ń já àtúntà dídí tọ́lọ́run sẹ́kù níbẹ̀ ẹ̀ tó bá tẹ̀lé ànábì ló wà pẹ̀lú wọn. wà fọ́ lè ṣe yìnyín bákan àwọn ẹni rí. wà á fún náà òlà ìkarọ̀ fi kọ́ ọlọ́ni àwọn alábàárì tó dáa fẹ́ ká kọ̀tẹ̀lá nẹ́bí lọ́ọ̀tùwà pẹ̀lú wọn ni ó yóò fún wọn jẹ́ ní ayò tọ́lọ́ ọba sùpánù wa tààlà ti oyọnu sí bákan náà ọlọ́mà sùpánù wa tààlà ó ń sọ pa àwọn ẹni rẹ̀ láyé ní ọlọ́mà sùpánù wa tààlà ó ní innama waliyukum Allah ọlọ́run ni wàlí alákòóso yín tí yóò jẹ́ olùbáṣe yín olólùfẹ́ yín warasul ẹ̀rí àtòjíṣẹ́ rẹ̀ walladina amanu الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون yẹn pé àwọn sáàtà ní wà níyọ lọ yùkìmú ní sọlá wọn máa kírun ìwọ náà máa ń tíye kírun ládùúgbò yín wọn sì ní pé wà níyọ babalágbéyà ti di wà níyọ ọtí wàá rí kọrin yó tó o tiẹ̀ kírun rí tẹ́lẹ̀ pé ẹ máa ń pè é kí lásìkò rẹ̀ kọ́ kò kí rárá ọ̀nà wọn ti wọ̀lì lágbájá láti lórí ilẹ̀ tiẹ̀ ọtí gbà tó rí bó lè jẹ́ ẹsẹ̀ mùsùlùmí rẹ̀ ni wòlíì àlẹ́ tó jẹ́ mùsùlùmí gan kí ò dúró déédéé kò lè di wàlí bàbá wọn ròyìn àwọn ẹni lórí ìkì mú ní sọlá wàyùtú ní zakata wà ọmọrọ ti rún ní ẹjọ ń kírun ọ̀rẹ́ tó wà ládùúgbò yìí tó tilẹ̀ kú mọ́ni tó lòun wọlé aníwá ẹ̀jọ kírun òjò tó ti jáde olódi wòlíì fún ló ti fẹ́ di eléyìí bá nìkan nífà káàkiri níwó kè káàkiri ìdí òrí olóhùn rí ta fi yí ọ̀rẹ́ ti takò súnà nínú àbúrò sọ́lá pẹ́pẹ́ ogun tó lè bá mú wá ní gbogbo tì ní tó bá rẹ̀ ti ṣe súnà yóò ní yóò èsì rẹ̀ bóòlù ti bẹ́ẹ̀ di wà ní. gbogbo nǹkan yìí la gbọ́dọ̀ kíyèsí torí pé láwùjọ lẹ́ni lórúkọ wàlí lágbẹ́dẹ́ wàlí lágbẹ́dẹ́ wọ́n ti fi ń tú wa jẹ wọ́n ti fi ń gba àpapọ̀ wa wọ́n ti fi ń tàn wa. àrẹ ti ń gómi lọ́dọ̀ wọn àrẹ ti pé sábà ni ò ní dọ́ra wọn àdébí wo náà ti gbèlè tó yóò kó sọ́mù ẹni kó sì ti yín kọjá ẹlòdìdì wà ní yóò wá sọkásọ tòkè oníjọ tìtàlẹ̀ tìtàlẹ̀ oníjọ tòkè bàtà lè gbórí bàtà ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó wọ̀ síra wọn ó lè gbéjà gbódá ní lọ́sàn ẹlòdìdì wà ní ẹlòmí ò mọ́pá fún gbogbo bí àwọn ẹlẹ́fún bí àwọn ẹlòdìdì wà ní mọ́ so àwọn ìròyìn yìí ni ìwọ tó ń pè yẹn wà ní ìtọ́ bá ipa kálẹ̀ ní kéèyàn múra sí ní mọ́nì tó di èkó orúkọ níbáyọ̀ ọlọ́wọ́ bá mọ́tẹ̀ lọ́wọ́ bá dúró ti àwọn nǹkan ṣe lọ́rọ̀ yẹn fílà ṣeré tẹ̀lé sọ́lá lójú méjèèjì tó bá ṣe báyìí ìyẹn ni yóò mú yẹn ti wà ní ṣùgbọ́n ẹni tí ó ń ṣe tí e kírun tí e yàtọ̀ tí ń gbógun ti àdéhùn àmọ̀tàn sọ́lá ìrẹ́ni báyìí kò lè di wà ní. bákan nínú àmì wàlí òun náà ni pé ti ń já wàlí pé ọ̀rẹ́ ọlọ́run a jẹ́ pé tọ́lọ́ bá nífẹ̀ẹ́ ló ló nífẹ̀ẹ́ ìtọ́lọ́ bá nífẹ̀ẹ́ ló ní nífẹ̀ẹ́ ọlọ́run nífẹ̀ẹ́ ẹbọ ẹni tó jẹ́ wàlí inú gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ẹbọ ọ̀rẹ́ ìgbọ́lọ́ kó ta ló wà rẹ̀ wàlí kan náà ló gbélé fún wa wàlí ìkọ́ni tó gbé nǹkan ẹbọ fún yín ọlọ́run tó yẹ ti jùlẹ̀ bọ́ bákan náà ọlọ́run nífẹ̀ẹ́ ká ẹni tó máa mú lẹ́yìn ọ̀kẹ́ ìwọ́n náà gbọ́dọ̀ mọ́lọ́ látó ọ̀gbọ̀dọ̀ tẹ́lọ̀ àwọn ọ̀tá ọlọ́run ọlọ́run wọn pè wọ́n ní ọ̀tá ẹ̀yìn mú ọlọ́rẹ̀ ọlọ́run ó ní yá ayọ́ náà tòlìkúnlẹ̀ ìlérí bìnnìmọ̀ wá dà sẹ́mà á fi fẹ́ bá wọn lò pàkọ́dé kápárù bìnnìmọ̀ já àfọ̀mẹ́ nítorí fẹ́ mú wá pátá yín àwọn ṣe kèfé níbi ẹlòmí àwọn aláwo lọ́rẹ́ rẹ o tó pẹ́ra ẹ̀ láàfà tó ẹni ń pàdé àwọn ni yóò tó ń ṣe ni wọn pé pè òun mú ibi ẹni báwo lè wà ní ẹ̀yin tẹ́ gbọ́dọ̀ ọba gbọ́ láǹtẹ̀ tẹ́kìtù yẹ̀húdà wà nàṣọ́rọ̀ àwòlìyà ẹ má mọ yẹ̀húdí àwọn jù ẹ má mọ nàṣọ́rá àwọn kọ̀ọ̀nìyàn ní àwòlìyà ọ̀rẹ́ àyò báàbù àwòlìyà ọba ẹ jẹ́ kẹ́ mọ sọ̀rẹ́ láàrin ara wọn wà kú ẹ tó bá nù yín fa iná hù mí ti dára wọn ni iná láyà ọpẹlẹ àrẹ wò ní ẹrí ìwà àtàwọn ẹlẹbọ lẹẹjọ ṣe kódà tó rí tírì wà wọn ní kí islam àbí kí islam àb táyọ̀ tún rọlọ ọ̀dọ̀ rẹ̀ pé àwọn wòlíì ni wòlíì ṣe ń ṣe báwọn tí ò dá nǹkan ọ̀tọ́ mọ̀ sí rọ́ irú ọmọ wa pọ̀ láwùjọ bẹ́ẹ̀ tí wọ́n ń pẹ̀ wá sánúdẹ̀ kó ti ya wòlíì ẹ̀rí àdébà mùsùlùmí ọ̀sán látọ́nà rẹ̀ tiwa tó ṣe léyìí àwọn ọ̀tá ó sì wọn dànù ní wọ́n ju láwùjọ dì nínú fẹ́yìn dì nínú ní. wọ́n fẹ́ ká lẹ́bi rọ̀ ká lẹ́ kájọ ọmọ ẹ̀ ṣe ibo ni Islam àtẹ́bọ́ ti papọ̀ èyí wà yìí náà ni ìgbàgbọ́ tẹ egun òní ó sàjọ àbẹ̀rẹ̀ fún wọn bẹ́ẹ̀ ẹni náà ni òun àtọkọ ni yóò kò sí ìdí àtọ̀ láàrin wọn ayẹyẹ wọn jọ ń ṣe náà ni tálàfẹ́ fẹlẹ́ ìjọ eléyìí ṣe lànà àwọn ẹni ọlọ́run bá sùpánù wá sàlá tí ọlọ́run oróyìn fún wa ìyẹn ló pé gbogbo orú kẹfẹ la gbọ́dọ̀ kíyèsí bákan náà ẹni tó jẹ wà ní ó ní àkàlà àkàlà ó gbọ́dọ̀ jẹ wàárí ẹni tó jẹ ọ̀rẹ́ Ọlọ́run ẹrí ó jẹ ẹni tó mọ ẹsẹ dáadáa táwọn ẹni ọba dá sórí rẹ sọlá tó jẹ sẹyìn àwọn kò sẹ́ni wà lè tó wà nẹ́bí ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó níwàárí fáwọn ẹ̀dọ́ ọlọ́run ẹ̀rí àmì ẹ̀dá tó wà ní ẹgbẹ́ gbájú ẹ̀ ní ṣe fáwọn èèyàn ń pa àwọn èèyàn lẹ́kùn ni ayò yé máa lọ àmì bẹ́ẹ̀ pé ṣe ló lò fáwọn èèyàn ló fi wọn kọlẹ̀ ó wá sí ìṣòro wọn dé báwọn ní báwọn yẹn kẹba lè sọ olèjó olùtajà olèjó oníṣẹ́ ọwọ́ tẹ́bá bá lò ẹ̀ẹ́dù wà dáadáa lára ẹ̀ tó ti kú ẹ̀sìn tí ó dún ní mẹ́sìn dáadáa ó dún ní mẹ́sìn náà lórí mọ́tò dáadáa ẹ̀ẹ́dù wà dáadáa lára rẹ̀ ẹ̀ẹ́dù wà ọmọlúwàbí lára rẹ̀ yóò jẹni nírọ̀ yóò já láàánú àwọn èèyàn. àlejò àti sọ́lá ó ní àrùn ìmọ̀ọ́nù yẹn hàmúrùmù rọ̀mọ́ tabaraka wa ẹ̀sánú ẹ̀sán wà lórílẹ̀ kọ́lọ́ tó wà sánmọ́ ní ẹ̀sánú ẹ̀yìn náà ẹwà wà lẹ́nu tó wà ní lẹ́nu ẹ̀rí ẹ̀sẹ̀ pé èèyàn tó fi sòǹgò ní wá káàkiri pé ìdé ó láti bá tí wọ́n jẹ́ kí ni ó sànú wọn nu àbẹ̀ tó pé fira rẹ̀ níri ó ẹsẹ̀ iṣẹ́ eré nìyẹn máa ń ṣe débẹ̀ ìdúró déédéé nínú ẹ̀sìn ni bákan náà lẹ́yìn àmì ìṣàrìtì ha alikaraama ẹ̀rí kìí ṣe dandan ní kí èèyàn ṣe karaama kan kátó tó wà ní ìrọ̀rùn kókó ṣe nǹkan àríkè mọ̀ gẹ́gẹ́ ọkọ ni ó dé ṣe táyì ẹbí ń pè ọ́ ní à ah, wàlíì yìí ẹ̀rí ó lè lọ lo ṣèyítọ́nù sí torí títí dé ní ó pa àyẹ̀wò kàrí àti tí ń yu irú definitely ó ti ní miracle kan ní àìmí agbámíyàn tó lọ́ọ́ lọ́ọ́ rárá kò dédé kéèyàn ṣe nǹkan ìmọ̀ kẹ́tọ́ mọ̀ tó wà ní yìí torí pé òwe tó ṣe ìmọ̀ kọ́ là á gbàgbọ́ pé ọlọ́run ló fi pọnlé èyí ló ṣe ìtọ́n ẹ̀rí kó mọ rẹ̀ kó mọ wọlé ní àwòlí òní hùn mọ̀ pé èèyàn rẹ̀ ẹni tó dúró lórí omi tí ò kalẹ̀ tí ìyẹn lẹ́sílà kò lè tí ìjọba lójú kó ti di wòlíì kò lè tí ìjọba lójú àwọn kébò ló ti dúró lẹ́sìn sí. eléni ẹ̀rí wọn ni ẹnìkẹ́kù sàárè rẹ̀ kódà ìmọ́lẹ̀ yọ mẹ́ẹ̀ sẹ́yìn wá mí nù pé ó ti di wàlíì mi. àbí ẹni tí ìmọ́lẹ̀ yọ mi di ẹ̀kẹ́ ṣe wàlíì yìí kọ́ la fi mọ́ o torí pé èèyàn lè lo idán èyí lè lo ilé ṣe tọ́nu ó ràn lọ́wọ́ tó bá ti bá ṣe tọ́nu múlẹ̀ tó ti fún lẹ́tọ̀ ẹ̀ pé ti bá kú o ṣe nǹkan tó dún àwọn èèyàn tó ti mọ̀ rí kíni mẹ́ kọ́mọ̀ rí mọ́lẹ̀ ìmọ́lẹ̀ gẹ́gẹ́ bí kọ́ ìdẹ́ni ìlú ẹ̀wọ̀ dáadáa àmì ilé ọdún mélòó náà lẹ́yìn àdìpẹ́ lára ògidì àyẹ̀wò bẹ́ẹ̀ nìkan jáde ń bẹ̀ wòlíì kan ní kí ni oníjáde lórí gidi ṣètò ìlẹ́gbàwọ̀ èèyàn wọ́n tó gbórúkọ pàtìpàtì báyìí kọ́ làbí mẹ́ni ọlọ́run àti ká dúró dédé lẹ́yìn ká dé mú wa fún wa ẹ wòlíì ní wá káàkiri wòlíì ní wá kí ló kàn pẹ̀lú lẹ́yìn tó bá jẹ́ ní olóòkè ṣe lébẹ́ẹ̀dì táwọn ẹ̀rọ pé wà ní ìlú àpẹyẹ gba dọ́kítọ́rì ṣe dọ́kítọ́ lágbájá kan ní wà ní lágbájá kò sí ẹnu ẹ̀sìn ọ̀dọ́ náà lọ́ọ́ ti mọ àwọn èèyàn lẹ́kàn pa ẹni tó dúró dédé ẹni ọlọ́ọ̀ni ó jẹ wọn káwọn kẹ́kẹ́ Abdullah kò sí ẹnu ẹ̀sìn ìwákúwà bá wá káàkiri náà ní ọ̀dọ̀ wòlíì kan ní lọ tó ń pẹ́ wòlíì fún ọ sọ̀kásá gbẹ́jẹ́ wọn àìmọ́ èèyàn tó ti sọnù látara àdélé kọlọmọ àtúwánà wa tààlà kọta àná wa kó máa dúró. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أيها الأخوة ní oṣù táwa yìí oṣù ojú ọ̀run ní oṣù Rabi'ul Awwal a sọ̀rọ̀ pé nínú oṣù tí àwọn èèyàn nínú oṣù yìí òun náà ní kí ẹnà ń ṣe ọjọ́ bí àlejò Muhammad sallallahu alaihi wasallam tí ó sì yé méjì àlejò Muhammad sallam ẹni àpọ́nlé ni aṣáájú gbogbo ẹ̀dá ni ànábì fẹ́ náà sọ́nu hadith rẹ̀ pé ní anna sayyidu walad Adam wala faqar èmi mo lóore nínú gbogbo ọmọ ànẹ́bí ádámà kìí ṣe fún mi fi fáàrí ẹni àpọ́nlé ni ẹni tọ́lọ̀ ń ti pọ́nlé ni ẹni tá a gbọ́dọ̀ bẹ̀ ń bọ̀wọ̀ ni ẹni tá a gbọ́dọ̀ máa tọrọ ìka àti kẹ̀kẹ́ fún ní gbogbo gbani ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà ìtọ́nà ò bá pè lẹ́sùn káfí bá nàbí lo àìsí ìbàlù tábàlà fẹ́ pànàbí àwọn tó pọ́nlé jù náà náà sọ̀hábà Ime ayẹyẹ ọjọ́ ọdún rẹ̀ kò sínú ṣe sí wọn. àgbẹ̀ látọ̀rí Abubakar Siddiq tó jẹ́ sàábí àgbàdì kò mọ̀ sí jẹ́ mọ́lúdì ojú ọ̀rẹ́ ànẹ́bí o tó jána ànẹ́bí o tún ní khalifa rẹ̀ nígbà tó kú tán tí o bá mọ rírí ànẹ́bí ní Abubakar ló jù kàkà ànẹ́bí tó jọ rẹ̀ ní tó jána mi tó jẹ́ atọ́nisọ́nà mi ó yẹ kí n ara kò ní jó ní mídíà bẹ́ẹ̀ náà ni Umaru náà gorí àlífà kò ṣe Usman Ali Muawiya pẹ̀lú àwọn ẹni rẹ̀ yìí tó lọ ní káwọ̀ wọn kọ́ ṣe tánàbí náà ní pẹ́tẹ́ bá fẹ́ tẹ́sí o tẹ́sí rojú rí ọlọ́run àwọn tí mo fílẹ̀ ní kẹwò àlékò bí sùnnẹ́tì wà sùnnẹ́tì lùkúlà bá ìrọ́ ṣìdí náà níwà àdìjí náà ní báyìí ẹdúnímọ̀ súnà mi ẹdúnímọ̀ súnà àwọn àlífà tó ń bọ̀ lẹ́yìn mi gbogbo ẹlẹ́yìn òmọdé ń olùdí àwọn tàbí yìí náà dé lẹ́yìn wọn táà tó ń bá wọn sàábà láyé wọn ẹ̀ ṣe àwọn àtúbáwò sàbẹ̀yìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó fi jẹ́ pé ní àwọn àfẹ́sẹ̀ wá ń dé alimami abu hanifa alimami malik gbogbo àwọn akẹ́ maliki ni wá ìlànà maliki ló pọ́pùlà ní nàìjíríà ìmọ̀ maliki tá à ń pera ọmọ yóò ṣe mọ́lúdi o kò mọ́ ìmọ̀mù ṣáfi ọmọ ìmọ̀mù ahmed bin hanbal wọn àmọ́ rọ́ṣìmọ̀ wọn bá ṣẹlẹ̀ à kọ́lọ̀ kó bá kẹ́ wọn lápapọ̀ ìkẹyọ̀ sínú islam ọgọ́rùn-ún ọdún hundred years lẹ́yìn bàtà níbi lọ́wọ́ ọ̀gbọ́n tó ń débẹ̀ ìkejì dé ìkẹta dé ìkẹjọ ọgọ́rùn-ún ọdún mẹ́rin ń lọ bíi márùn-ún làwọn wọn jọ nílùú Egypt láńpẹ́ ní alifafini yún ẹ̀rí ọba ní ọ̀bẹ́yì ẹ pera wọn fara wọn tì sí Fatima ẹ̀dọ̀ fẹ́ẹ́ tó bá ń fara wọn tì sí àní àbí Fatima wọn ṣí àní àwọn ẹni bí ẹ̀rú ọmọ ya sẹ̀tìrẹ́kì sábà fún wọn fàábà àwọn ẹni akọ́kọ́ ṣe wọn lóde nílùú Egypt wọ́n sì ní ọba àwọn ẹni máa ń ṣe fún wọ́n ti fún bàwọn wọ́n ti fún ali wọ́n ti fún hussein hasan wọ́n ti àti àgbọ̀ pé ànábì ó yẹ ká máa ṣe fún ànábì yẹn láti fi lé èkó ẹ̀rí kódà kọ́ bá kẹ́nẹ́ nínú mosul nínú iraq tọ́jú kan lọ́mọ bọ́far manikul irbil òun náà wá ṣe lẹ́yìn ìgbà yìí náà di five hundred and something lẹ́yìn ìtàn náà bí lọ kẹ́lẹ́ wá pé nǹkan yìí ó já wa ni ẹni tó ní máa sọ fún alẹ́ ìtawá ní kò sí mọ́lúdì ó ní ẹ̀ka tó ní ìtòwà ní ẹ̀sìn òsì bẹ́ẹ̀ ìyẹn gẹ́gẹ́ ní òsì ìyẹn ló fọdẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ta máa ń ṣe náà ẹni tabalika wo tòótọ́ ẹ ara kọ́ lẹ̀ fún ṣùgbọ́n anabi wa ju bẹ́ẹ̀ lọ à tó bá pa anabi ju bẹ́ẹ̀ lọ ìta anabi ò bá fẹ́ ọ̀gbọ́dọ̀ lẹ́mọ tó bá

gbàtọ́ bí oníjọ́tọ́ bí òun à tí wọ́n náà bá tẹ̀lé súnà ọmọ gbàwé mọ́ndé ni tọ́lọ́ wọn bá fún ẹ ní kápá ṣùgbọ́n sáwẹ̀ lẹ́yìn ń dà àwẹ̀ kọ́ lẹ́yìn náà kọjọ́ mọ́ndé lẹ́yìn ṣe tẹ́ǹṣe mọ́ndé kọ́ kódà kẹ́ gbé kọjọ́ mọ́ndé kọ́ mí ìkó sọ́dí súnà torí pé sáná bí ṣe lẹ́yìn náà ó ṣe tẹ́ bá fẹ́ kọ́ ṣe ẹ̀rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àwẹ̀ awítáwọn yẹn máa ń wá àmì ìlẹ́wọ́ pé àwọn lọ́balọ́ba àwọn tó ń sáná súpọ̀ ẹ̀ka ṣe tànẹ́bì àwọn abẹ́rẹ̀ pé séèyàn lámọ́ bí ń wo kọ́ṣe láwọn apá ànẹ́bì kọ́ṣe àbẹ́yàn kó kọ́ṣe ànẹ́bì lọ́balọ́ba ní kọ́balọ́ba káàrin kọ́ṣe lọ́balọ́ba mi so à ń pe eléyìí kí a mọ ipò tí nǹkan yìí wà nínú ẹ̀sìn pé ní tí ò sí nínú ẹ̀sìn ni káwọn máa lọ́wọ́ sí káwọn máa dá sí tó ọba máa lọ́wọ́ sí tó ọ̀dà oríṣiríṣi nǹkan náà kódà báwọn èèyàn ń ṣe pẹ́pọ̀ púpọ̀ kọ́dà bí mú òdodo ìkànnì ẹni ìṣíwájú ní ẹni pẹ̀lú akọ́ táàrí kọ́ àlà mọ òdodo síwájú kọ́ tó mọ olódodo bọ̀dọ̀ ọgbọ́dọ̀ wá wòye pé ah, lágbájá bàbá lágbájá tẹ́fi ṣe báyìí afá níwọ̀n ó yẹ kí òdodo wà lọ́dọ̀ wọn wàlà táàrí bẹ̀rẹ̀ jà lẹ́tẹ̀ lọ kọ́kọ́ mọ̀ òdodo lọ́sọ̀ọ́ mọ̀ pé ṣé tí àbálágbádá ń ṣèyí wà nú ẹ̀sìn ọ̀nà ìtàn ṣèyí wà eléyìí ò sí mbẹ́ ṣùgbọ́n èèyàn làwọn fi ń jọ́ọ̀jì lẹ́yìn àwọn bàbá ní kínní àwọn ṣéwù lágbájá àwọn kádàmù àwọn lágbájá làáfin jọ́ọ̀jì òdodo lẹ́yìn eléyìí tí ò bá mu ni kọ́nà bá pa náà fàálà kó ṣàánú wa káwọn máa kópa ńbẹ̀ ètò bá tọ́ nú ẹ̀sìn náà ní ká ṣe torí pé mélòó ni dáa tí ì ṣe tẹ́lẹ̀ ní tó tọ́ kájọ pé tí ò à ń sọdún àwẹ̀ à ń sọdún iléyà ọ̀sọ̀ ọ̀sẹ̀ náà èyí dùn ní ọjọ́ júmọ́ yóò náà tó ṣùgbọ́n tó bá ní tí ẹ̀sìn mú wò tó àìpé nǹkan mìíràn ní lọ́dọ̀ àtàlà kó sànù wa kó jẹ́ ká lè tẹ̀lé lánàá lẹ́bàá ọ̀rọ̀ sọ́lá kó wá kó mọ àwọn ẹni rẹ̀ ní wọn rẹ̀ ní bẹ́ẹ̀rù bákan náà wọn rẹ̀ ní وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين